أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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

tó nígbàgbọ́ sí Al-Qur'anul Karim ọlọ́wọ́ba tó ṣe wá ní ìjọ tí ó fi Al-Qur'anul Karim ṣe ìwé mẹ́lẹ̀ ìwé tí ó máa tẹ̀lé adúgbẹ́kọ́ ọlọ́wọ́ba tí ó ṣe lórí báyìí fún wa ajẹ́rí pé kò sí ẹnìkẹ́sọ tó tọ́ láti máa jọ́sẹ̀ fún àyàfi ọlọ́wọ́ba nìkan sallallahu alayhi wa sallam ẹrúsìn ọlọ́wọ́ bá ní òjísí ọlọ́wọ́ bá ní alékùnkí ọlọ́wọ́ bá àti ìrajẹjẹ ọlọ́wọ́ bá fún ọba nẹ́bọ̀ ọ̀ṣọ́nàdé sallallahu alayhi wa sallam àti àwọn alẹ́ àtẹ́bẹ̀ àtàwọn sọ̀hábà àti gbogbo olùgbẹ́gbẹ́ na lẹ́bí sallallahu alayhi wa igi tó ẹ́sì pé tàbá kíra pẹ̀lú ẹ̀ à fún ara lórí òun náà ni pé ìkí ọlọ́wọ́n bá àlàáfíà ọlọ́wọ́n bá àtúrà jẹ́jẹ́ ọlọ́wọ́n bá kó máa bẹ pẹ̀lú wa lọ́kùnrin àti lóbìnrin tẹ̀sí ó sọ́rọ̀ ti ká àlàyé nípa ìtumọ̀ sọ́rọ̀ tó ká òun náà ni à ń bá lọ àti débi áyà ẹlẹ́kẹtàdín ní ọgbà verse 27 ibẹ̀ ni abala yìí sọ́rọ̀ dàbí pẹ̀lú gbọ́lọ́wọ́ba ìbẹ̀rẹ̀ ni a ti bẹ̀rẹ̀ lónìí lẹ́yìn tí a bá gbọ́ kíkẹ́ al <coughs> مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي náà lẹ́yìn tí a gbọ́ kíkẹ́ Al-Qur'an sáàlẹ̀ ní maula tàbí lọ́ọ̀bá kọlọ̀ọ̀bá kí wọ́n jọ wà ní ládá gbígbọ́ Al-Qur'an Al-Karim àti ládá kíkẹ́ náà a tẹ̀síwájú lórí ibi tí a bá láyé ayàrẹ̀dẹ́ onáà ní ayẹ̀lẹ́ kẹtàlélógún ọlọ́ọ̀bá ní òwàtù máa ó rí àtìlẹ́ ìkàlẹ̀ kìtàbí rabbik لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا نعم àti ṣàlàyé lọ́sẹ̀ tó lọ nípa ìtumọ̀ واتل ما أوحي إليك من كتاب ربك a ní àtìláwà tó gbé àwátìlú amúrù ní tí ó wá láti bí tààlà yẹ́tìlú tìláwàtà àwájẹ́ pé wáyé pé tìláwà yìí tọ́lọ̀ wọn bá dé kẹlápà nẹ́bí lásẹ̀rẹ̀ yìí a ní nǹkan méjì náà ni ó máa ń túmọ̀ sí alákọ̀ọ́kọ́ àtìláwà bí máa nẹ́bí ti bá tìláwà tó túmọ̀ sí pé ìyà nẹ́bí máa tẹ̀lé nǹkan tí àwọn ọlọ́wọ̀n bá dé kẹlápà ránṣẹ́ sí ọ nínú tíra ọlọ́wọ̀n bá rẹ̀ so bí máa ná àtìtìbá ọlọ́wọ̀n bá dé kẹlápà nẹ́bí lásẹ̀ láti máa tẹ̀lé àkọ̀ àrùn kẹrin nìyẹn eléyìn náà ni àṣẹ fún gbogbo ìkúmbà nẹ́bí wípé ọ̀ràn yẹn ní ká máa tẹ̀lé alkùnrán ọ̀ràn yẹn ní ká máa tẹ̀lé ìkàtọ́nà ọba àdìjọ lásọ̀kalẹ̀ fún wa nínú alkùnrán a ti sàlàyé ìfọ́sọ́rẹ́ lórí ilé ìlọ́sẹ̀ tí lọ a ní tìláwọ̀ ẹlẹ́kejì òun náà ni alkìrọ́à tọ́nà ọba àdìjọ lápá nẹ́bí sọ̀lọ́lọ́ àwọn nǹkan tí ọlọ́wọ́ bá ní kẹlá fẹ́ràn ṣe sí nínú tí ọlọ́wọ́ bá rẹ̀ qira'atan mujawwada qira'a ní kíkà tẹ́ ń pé yóò jẹ́ pẹ̀lú tajwid yóò máa ká ẹgẹ́ bí ọlọ́wọ́ bá ní kẹlá ṣe ní kí Jibril wákọ̀ torípé Jibril alayhi salam òun ni àfá Nabi sallallahu náà ní ó fi yé gba wípé gbogbo ẹnikẹ́ni tó bá kéwù ìyẹn mẹ́lá àfáà èyẹ mẹ́ ní àpá tí ó gba ìmọ̀ lọ́dọ̀ ẹ̀ Jibril alẹ́bí sallallahu alaihi wasallam òun náà gbá mẹ́ látọ̀dọ̀ Jibril tó yọ náà wà ní gani allamahu shadidul quwa dhu mirratin 'inda dhil 'arshi makin muta'in thumma amin ìròyìn márùn-ún náà wà ní kí láti ròyìn ẹni tó kú ànábì sallallahu alaihi wasallam ó náà ní ṣẹ̀dídì òkúwà ọlọ́wọ́ bá dékẹ́ láwọn èyí jìbìrì pẹ̀lú pé ẹni tó ní agbára ní so òun lọ kú ànábì sallallahu alaihi wasallam bó ti wá kú ànábì yìí ọlọ́wọ́ bá dékẹ́ lápá láti kọ́ máa kàbẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀lú máa nẹ́bì náà àwa náà gbọ́dọ̀ máa ka Al-Qur'an kama unzi gẹ́gẹ́ bí sọ̀kalẹ̀ fánàbì الإمام سليمان الجرزوري رحمه الله تعالى ولمن لم يجود القرآن آثمه gbogbo ẹnikẹ́ni tí ó bá ka kùránì pẹ̀lú tajwid ẹlẹ́ṣẹ̀ tó rán yẹ ní kíyà ka kùránì pẹ̀lú tajwid alladhina ataynahum alkitaba yatlunahu haqqa tilawatihi ulaika yu'minuna bihi ìrìnmàsórí sàlàyé pé yẹ̀tìlúnà wọ hapkọ̀ tilawati o ní pẹ́kọ́ ma ka alkùránì hapkù tilawa rẹ̀ ní pẹ́kọ́ ma ka pẹ̀lú tẹ̀lú wà máa rí bàtí lùkú káfí ma àwọn ìta ma dúsí ibi ìlọ́gbọ̀n dúsí ẹ̀rẹ̀ dúsí bí ìrẹ̀ dúsí bá náà a ti sàwọn àlàyé tó pọ̀ lórí ìyẹn lọ́sẹ̀ tó lọ ibi táwá dé ni la mubaddila li kalimati ọlọ́run bá ní la mubaddila li kalimati ayi kò sí taghayyur àti tabaddul kò sí yípadà kò sí nǹkankan tó lè yí kalimatu Ọlọ́run bá padà li kalimatihi kalimat jami'u kalimah plural ló jẹ́ fún kalimah al-kalimah òun náà ni gbólóhùn kalimat òun làwọn gbólóhùn

ọlọ́run ọba sọ pé kò sí ìyípadà fún ẹ̀dọ́ ọlọ́run ọba bal qala la mubaddila li kalimatihi so fal-Qur'anu kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọba ló jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba sì ní kò ọ̀rọ̀ ọlọ́run bá ọba rí ànábì sallallahu alaihi wasallam tammat ọ̀rọ̀ ní pé ó pé ní kíni o sídìkan ó pé ní ìjódodo ìjódodo al-Qur'an ìjódodo tó pé ní tí ó sí rọ́mbẹ̀ wa adila ó sì pé ní dédé ó pé ní jíjẹ́ tafsiru kanyan أما tafsiru الإمام الطبري al الله تعالى ta'ala wa ikhtiyaruhu nika ti al-imam al-tabari tó sàlẹ́sà ní pé la mubaddila li kalimatihi ìtumọ̀ ní pé gbogbo àdéhùn ìyàtọ̀ náà ọba àlékẹ́ láti ṣe fún gbogbo àwọn tí ó bá tẹ̀lé al-Qur'an sí tó lè yí padà torí pé ọ̀rọ̀ tí tẹ̀lé al-Qur'an náà ọba àlékẹ́ lábábọ̀ ọlọ́ọ̀bá wá ní la mubaddila li kalimatihi gbogbo gbogbo ẹnikẹ́ni tó bá yapa Ọlọ́run Ọba gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe Ọlọ́run Ọba kò sí tí ó lè yí ìlérí ìyà Ọlọ́run Ọba tọ́nà Ọba sì fún àti tó lè yí padà náà ilé ìbáyìí òun náà ni túnmọ̀ láàmù bá dínà bí kẹrìmáàtì ọlọ́bàá sọ pé wà láì tẹ́jìdà ní dúnì ní múltàhàdà ọlọ́bàá ní ìrẹ́ ànẹ́bì tàwà palátẹ̀ yìí wípé ọ̀ràn yẹn ní kọ́ tẹ̀lé al tó bá wá kọ̀ tó tẹ̀lé Al-Qur'an tó kọ̀ tó ma tẹ̀lé nǹkan tó náà bá lè fẹ́lá sọ̀kalẹ̀ Al-Qur'an falan tajida min dunihi multahada ó lè rí ẹlòmí tí ó gbọ́lẹ̀ fún ìyá náà bá tó bá sáì tẹ̀lé tó bá fi lè kọ̀ tó tẹ̀lé Al-Qur'an yọ náà bá máa retí yọ náà yọ náà bá ń bọ̀ ملتحدا ولن تجد من دونه ملتحدا مفتعلا ملتحدا أول وزن مفتعلا ìtumọ̀ ní pé o lè rẹ́ nìkẹ́kẹ́ tó yẹ sí pé yóò jẹ́ ẹni tí yóò jẹ́ mẹ́lìdà ẹni tó lè sá lọ sọ́dọ̀ ẹ̀ tó sáájí kúrò níbi kí ọ̀nà ọba mẹ́jọ wà láńtẹ́dìdà ní dúní ìmáò ìlà o sì rẹ́ lómi tó lè ságbọ́ sábẹ́ rẹ̀ tó lè sá gbàmígbàmí lọ bá kúrò níbi ìyọ náà bá kí ló fà jẹ̀má nǹkan tó fà ní pé ọlọ́run bá yùjírù wà láyù járù àrẹ ọlọ́run bá ní máa ń dáàbò bò ní òṣìṣẹ́ nìkankan tó lè dáàbò yẹn kúrò lọ́dọ̀ ọlọ́run bá tọ́lọ tẹgbáyà Kùránì ni Suratu Yunus sí ìbágbàgbé fahuwa yujiru wa la yujaru alayhi àbí na àbíyà lọ́wà na Suratul Anbiya ọlọ́wọ́ bá ní kẹni máa ń ní sẹ́ni náà tó lè kúrò bá bá fẹ́ jẹ́ nǹkan tó fà ní pé ṣẹ́rí kò sí bẹ́ẹ̀ ṣe lágbára tó bá jẹ́ ẹ̀yà tẹ́ẹ̀ bá fẹ́ bí ẹ̀yẹ jẹ́ ẹwà sálọ sọ́dẹ̀ tó bá lágbára jùlọ ẹni tó lágbára jùlọ tẹ́lọ sájì yẹn tẹ́lọ dí yẹn òun ní ọwà gbà yín kò níbi ìyàtẹ́ni tí ò lágbára tó fẹ́ bí fún bí àpẹẹrẹ nílé ayé lónìí nínú àwọn alágbára ayé tàbá orílẹ̀-èdè kan orílẹ̀-èdè kan tó fẹ́ máa tí fìlẹ́ngì fìlẹ́ngì rẹ̀ fẹ́ máa pọ̀ jù sáàmẹ́ríkà tó bá ti sáàjì Russia honestly speaking Amẹ́ríkà lè mọ́rin gẹ̀gẹ̀ ṣe tó bá lọ sáàjì Russia bákẹ̀rẹ̀ tàbá rẹ̀ ẹ̀kan tí ń fi ọwọ́ pa so ibà níṣe nítorí pé àwọn méjèèjì yìí jẹ́ni kí ń sákàn ara wọn ọmọdé lágbájá yìí ó láwọn sì tá lọ́wọ́ kò sí rọ́lù ní rọ̀kúrọ̀ àmẹ́tọ̀lọ́wọ́n bá kọ́ kò sẹ́nì kẹta tó ní agbára ju ọlọ́wọ́n bá lọ látọ́pá fẹ́ lọ sáàdì nígbàtí ọlọ́wọ́n bá bá dé fún bí àpẹẹrẹ sí kánọ́ mọ́kànlá dùgbò báyìí bọ̀dá rẹ̀ wọ́n fẹ́ nà àbẹ́yẹ̀ká tó lágbára jùlọ fẹ́ nà yíwa ma sá kóhun sáré àgbàlagbà kan tó wọ́n di tó wọ́n sáàdì tó ń pé kó lè bá gbà wọ́n kò níbi ìyá ẹ̀lẹ́tọ́fẹ́ náà ìsìnrọ́sà náà gbé lé báyìí kọ́lábù rọrùn nínú àwọn ìsìnrọ́sà tó ní ẹ̀tọ́ nínú ṣẹ̀ríà kí ẹ máa wá ìrànlọ́wọ́ ẹ̀dàkẹ́dà gbáyẹ̀ kó nù ìṣòro mẹ́sí pé ó ní kàpá láti ṣe فوكذه موسى فقضى عليه ẹ̀rí pé lásìkò ẹ̀lẹ́bì Musa náà ẹni kẹjẹ́ pìpìyù tàbíkà tó pé fìràù níyù ẹni tó jẹ́ ìran fìràù ẹni kẹsì jẹ́ran Musa àwọn méjì wá ń jà na tí ilé tó jẹ́ran ẹ̀lẹ́bì Musa tó rí ẹ̀lẹ́bì Musa ẹn tó wá jẹ́ ìran Ànábì Musa yẹn ọwá lọ sáájì Ànábì Musa kọ́ gbà wọn lẹ̀ lọ́wọ́ ọ̀tá Ànábì Musa àtọ̀tá àwọn ìjọ Ànábì Musa ní Fìràwọn ẹ̀sẹ̀ tí Fìràwọn ọ̀tá Ànábì Musa àtọ̀tá àwọn ìjọ Ànábì Musa ní so ẹ̀rí pé lé láìlẹ̀ bí sáájì tó ní sígbà láyé ilẹ̀ wà fún ní nínú ṣẹ̀rí àti nígbà tí ìyàbá ti kàpá lórí ẹ̀ náà ọlọ́run bá ní kí wọ́n wá ń gbé pé bá tí wọ́n máa ń sáájì rẹ̀ ní àbíbẹ̀yàn tí máa ń sáàdì nǹkan tó ẹ́sìkó ní kápá àti gbàyẹ́lẹ̀ kóòmì ìyá nǹkan kan tó bá ti yàjẹ̀ ní kò sẹ́ni náà tó lè sáàdì kò sẹ́ni náà tí ànẹ́bì lórí tó sáàdì tí ó wà gbà ọlẹ̀ kóòmì ìrìnlọ́ọ̀bà tí èmi ọlọ́run bá bá dé torí kò sẹ́ni kankan tí agbára ẹjú tọ́lọ́run bá lọ kò ì sẹ́ni kankan agbára ẹjọ́ bá pẹ̀lú a fẹ́ránṣẹ́ sí àwọn ọlọ́wọ́ bá ń fìyà jẹ ọ́ o sì lẹ́nì kẹkẹ tó lè sáájí tí ó gbà ọlẹ̀ fún ilẹ̀ ọlọ́ọ̀bá ṣùgbọ́n ká fi parí ayà rẹ̀ mọ̀lítàhàdà azọ́bí mọ̀tàhàdù ni wọ́n yọ láti rí aláhàdù láhàdù na fi yọ tí àwọn alárùn bá sọ pé láhàdù ìlà kẹ́dà ay nílùtù ilé táwọn alárùn bá sọ pé láhàdù ìlà kẹ́dà mo fi sí ìkà báyìí mo gún lọ sí ìkà wọ́n ni làhátù ìlà kẹ́bà ẹ̀ríkẹ́ tó ọbẹ̀ sáájì yẹn náà yóò ní mẹ́ìlú yóò ní láhẹ́lú lọ́sọ́rẹ́ tó fẹ́ sáájì yóò lọ sáájì yóò gún lọ bá kó lọ́dẹ̀ tó ẹ̀fì àjẹ́ wọ́n mọ̀ láti rí aláhẹ́lú wà nínú kọlù láhẹ́lú láàdù nínú ẹ̀ náà ni wọ́n ti yọ aláàdù aláàdù tàbí wùyàn sáré ìkánù sáré nítorí pé lè annahu fi na iya ti min al-qabri tẹbáwo láàdù ẹ̀ṣẹ́ ẹgbẹ́ kan nínú qabru ní mọ́wà ẹgbẹ́ òun náà máa láàṣẹ́gbẹ́ kan nínú qabru agbẹ̀sí ṣíkù àṣíkù aiman agbẹ̀sí ẹgbẹ́ ọ̀tọ̀ kò sí níbi àṣíkùl kò sí níbi àárín àárín sàárè gẹ́gẹ́ kò sí láàrin ẹ̀gbẹ́ lẹ́gbẹ́ òkú sí nítorí pa ẹgbẹ́ òkú sẹ́gbẹ́ nítorí pé ẹ̀gbẹ́ kan ló ní mẹ́lù sí nínú al-ilhad inú ẹlẹ́fẹ́ sí orí kúnkún sí ìdájọ́ ọlọ́ọ̀ba kéyàn sí orí kúkú kéyàn sí ìgbẹ́rù gbọ́rí sítọ́ lọ́ọ̀bá ẹ̀dẹ́gbẹ́ ní ìlhádì so nínú ẹ̀ náà ni ẹgbẹ́ èyàn ní tàbọ́rùkù ni ẹ èyàn ní mẹ́ìlú kúò níbi ìtọ́lọ̀ọ̀bá àdìkẹ́láfẹ́ èyàn bọ́ sẹ́gbẹ̀ ìtọ́lọ̀ọ̀bá àdìkẹ́láfẹ́ so látara báyìí àwọn ìtumọ̀ láṣíjú ni so ibẹ̀ náà ti mú wà láìjẹ́ ìlànà ìlú níbi mọ́lùta àdáa ohun lẹ́nu mi ẹ̀rìkẹ́ tàbáwò tí ń padà sí di ọ̀rọ̀ sàárè yẹn tàbáwò láàájú tàbá ń gẹ̀yìn láàájú yẹn agbé òkú síbẹ̀ nítorí kó lè bá protect òkú níbi ká da ìpẹ̀sí lórí ìdàrẹ́ ibẹ̀ ló pọ́rọ̀ ibẹ̀ láti gbé òkú sásí ibi tí ó sáájì nìyẹn tí ò fi ní jẹ́ sí pé a da ìpẹ̀ sórí òkú dára a mọ̀ wá da ìpẹ̀ sílẹ̀ lẹ́ a ti kọ́kọ́ sí lábínà lábínà yẹn ni a block tá a ṣe pẹ̀lú àmà so tàbá ti wá gbé òkú sẹ́gbẹ́ yẹn tán a wà fi lábínà yẹn di a wà da ìpẹ̀ sórí ilẹ̀lẹ̀ bí tàgbẹ́ ilé ìgbà ìfẹ́ wọn láwùjọ wa eré tó sì lọ́lájú nínú ọ̀ràn sàárè nìyẹn aláṣdù sí ibà ní sí ọlọ́mà kó sàárè wa mo fẹ́ lè sọ pé láyíjọ́ta tí ń ṣe ìpín rẹ̀ nígbà sí ṣe láàájú eléyìí táwa tó wá ń gbẹ́ yìí gan tẹ́ tó ń gbẹ́ ní tẹ́yì àwọn tán ṣe tó tẹ́ kọ́lọ̀bá kó sanwálẹ̀sàn rẹ̀ kọ́lọ̀bá kó sàlékún dáadáa wọn kọ́lọ̀ kó tún wọn ṣe kó tọ́ àwọn náà ṣe lára àwọn bí tí wọ́n tí ètò kù sí tán láti mójútó akọ̀mẹ́jì wọn lórí àwọn ilé ìtàṣe ẹ̀sẹ̀ pé ilé tọ́lá ń kù agbọ̀dọ̀ wí náà nítorí káfíṣẹ́ lè bá ẹ̀ so kéèsì pé wọ́n sí àwọn ètò yẹn tọ́nà wọn bá sì fún wọn ṣe jẹ́ àmẹ́lì tó kù sí pé kódà ṣákùn ilé tí wọ́n ń gbẹ́ yẹn gẹ kéèsì bá sí pé ṣákùn ṣẹ̀rí àyè ó gbọ́dọ̀ jẹ́ tí ó jìn sáré gbọ́dọ̀ jìn ó sì fẹ̀ níwọ̀n bá àmẹ́lì tẹ́rí tẹ́ ń gbẹ́ yìí sáré yẹn kò wọ ní gígùn ní gíga rẹ̀ ní gíje rẹ̀ kò wọ two feet ẹlọ wọn tẹ́ bá gbé òkú sí tẹ́bà yìí ẹwà tẹ́ pápọ̀ pẹ̀sí tẹ́rí pápọ̀ yẹn orí sọ́fẹ́sì ilẹ̀lẹ̀ ń tẹ́ pápọ̀ sí ẹwọ́n náà sáàrí sọ́fẹ́sì ilẹ̀lẹ̀ ibẹ̀lẹ̀ ń tẹ́ pápọ̀ sí sọ́fẹ́sì ilẹ̀ dágbẹ́gẹ́ ibẹ̀lẹ̀ orí sọ́fẹ́sì ẹláwà dá ipẹ̀ sí so òkú gẹ́gẹ́ ẹ̀ ibi tí ó wà báyìí ó súnmọ́ta gẹ́ wọ́n tó wá gbẹ́sàárè ní tí ó mú gẹ́ tó ẹ́ pé ìhà kẹtẹ́rà gbélé lẹ́rùn náà ni so ilé báyìí ó jẹ́ nǹkan tó ń bá ní jẹ́ púpọ̀ ó dàbí pé ìrúsìn kó bà ní jẹ́ báyìí tí ẹ̀rẹ́ bá fún tí àwọn sàárè fún sí ẹ̀sìn lélẹ̀ so pàápàá jùlọ bí tẹwa ìlẹ̀ àmọ́ ẹni tó ẹ́ pé a lè rí láìgbẹ̀lẹ̀ náà torí àsìkò

kí ló fa nǹkan táyà ibi sọ̀kalẹ̀ kálìbà àgbàgbò yìí òun náà ni wípé àwọn almu'allafatu qulubuhum àwọn kan bẹ̀rẹ̀ pé anẹ́bì ń pa ẹ̀mí wọn mara ó ń pa ojú wọn mara ó ń pa ẹ̀mí wọn súnmẹ́sìn tàbá lẹ́ pẹ̀lú àwọn ilé ìgbéyàwó ti ẹ̀rí bóyá wọ́n ti ẹ̀bá Islam nígbà Nábì sallallahu alaihi wasallam ó jẹ́ tó ní ojú kòkòrò báwo ní àdúgbàwò lẹ́nẹ̀ kanú àdúgbà rẹ̀ sí ní wọ́n alẹ́bí nígbà lúmọ̀ ìfúnpọ̀ gan gbogbo ọ̀nà tàbí táwọn kọ́ bá ṣẹ̀rí àmú láti pààyà sínú ẹ̀sìn alẹ́bí àmọ́ ìgbìyànjú àwọn ń pè àwọn kẹ ní ilẹ̀ ìbùn ṣẹ́sì àti al-Aqra' ìbùn ṣáàbì àtàwọn tó jọ wọ́n bẹ́ẹ̀ àwọn akọ́ ni wàzàwúhù ṣẹ́rá àwọn wọ̀nyí àwọn yìí nínú àwọn alwàlápàtò olóògbòhù nínú àwọn tí anẹ́bí ń pa ẹ̀mí wọn mọ́ra nítorí kẹ́lẹ̀ bàgbà ìsìlámù wọn wà àwọn ìwà lọ́bá anẹ́bí sallallahu alaihi wasallam النبي ọlọ́bà nẹ́bì bí ànẹ́bì bọ́yá tẹ̀mọ̀dé bá fẹ́ bá ẹ̀mẹ́ ìyàní bọ́yá kọ́ mẹ́ jókòó lẹ́nu ọ̀nà mọ́sálásí ìsọ́dúrì ní masjid níta mọ́sálásí bọ́yá kọ́ mẹ́ jókòó mẹ́ wàdàbẹ́ta ẹ̀nà haúlá kó sì lé gbogbo àwọn wọ̀nyí jìnà sí wa wà àrùwáhù wà àrùwáhù jìbáàbù àwọn tásọ wọ́n rán wọ̀nyí bọ́jẹ́ ìsẹ́ náà ni àwọn kó sì lé gbogbo àwọn rán tó bá ṣe báyìí jalasna ilé ájò kó pẹ̀lú ìrànlẹ́bí wà hajjafna a sì gbọ́rọ̀ lẹ́nu ẹ wà àkọ́dùnà ní wà àkọ́dùnà ẹ̀ a sì gba èsì lọ́dọ̀ rẹ̀ àlẹ́bí sallallahu alaihi wasallam eléyìí báyìí bí Ibn Jurayj rahimahullahu nǹkan tí wọ́n sàlàyé nílé ìlú jùrẹ́jì náà bákaná Abdurrahman ibn Sahal àwọn náà bí sàlàyé àwọn náà bí fún pé nǹkan tó fà àwọn olóhun bá wí àwọn ogan ni láwọn àwọn yìí ní kálẹ́kò àwọn tí wọ́n jẹ́ tálíkà tọ́jẹ́ láì nínú bí àwọn kí àwọn bí suhaib suhaib rumi pẹ̀lú sọ́d àti ha suhaib pẹ̀lú sí ṣuhaib suhaib rumi àwọn bí bilal bin umayya àwọn bí bilal bin eh, rabah àwọn bí salman al-farisi àwọn bí ibn mas'ud àwọn wọ̀nyí ní àwọn tí wọ́n jẹ́ àwọn àgbààgbà nínú ọ̀nà lábáwá àwọn tí wọ́n jẹ́ ọlọ́lá bí ní wọ́n sọ fún ànẹ́bì pé ànẹ́bì tó bá fẹ́ ká máa jòkó pẹ̀lú ẹ̀ nǹkan tó ṣe ni pé dákùn báwọn wá ìjòkó tẹ̀lọ́tọ̀ káwò ti máa jòkó àwọn wọ̀nyí wọ́n ní wá pẹ̀lú wá mítàwà bá ti ń jòkó àwọn tásọ wọ́n rùn wọ̀nyí bẹ́ ṣe wọ́n wá jòkó bàbá wọn náà lọ́tọ̀ táwò ní ma wà pẹ̀lú wọn kó ń kálukú ma sàwáwú ẹ̀ àpá àgbà sílámù lọ́dọ̀ ẹ̀ àmá wà kọ́ láàmà ìjókó pẹ̀lú àwọn ìrìnàdà ẹ̀dẹ́ yìí irú gbéraga ní náà ti sẹ́kù lára àwọn ẹ̀rìn ẹlẹ́mí ọ̀rọ̀ pé à láti fi tí mo lọ́ra ẹ̀mọ́ 500 báwọn bá wọjà lábí àgbà ọ̀bẹ̀rẹ̀ látorí 15,000 ṣe ìbá ní sí wàláhì ẹlòmí kódà ẹlòmí èkí ọmọ mọ́sálásí àwọn tàríkà lábújá àwọn mọ́sálásí gbẹ̀rẹ̀ ọjọ́ kí wọ́n kọ́ bá fẹ́ wọlé kọ́kọ́ wúra ní pé èé tí wọ́n ní pé mọ̀ ó ti wá dé pé mọ́dà dé pé àwọn àfóò ní wà sí lónìí náà wọ́n ní lísìn sí àwọn tí wọ́n jẹ́ fòkọ̀rọ̀ ọ̀má tàbí mú tẹ̀sí máa ṣe sí wọn tó bá jẹ́ bèèrè bèèrè gan àmọ́ tó bá rọ́ wọ́n fani ah, akàràkùnlá àbáninu yóò wà múra sí bèèrè gẹ́ ìbéèrè àwọn alájì ṣe treatment irú nǹkan báyìí làwọn èyí náà fẹ́ kánàbí sallallahu alaihi wasallam ṣe wọ́n fẹ́ máa ṣe ìgbéraga Uyayna bin Hisn kò tí ìgbà sílámù ń gbà ẹ ló fi ń sọ̀rọ̀ jákùjákù yìí pé anábì nǹkan tàà fẹ́ nìí fún wa ní jòkó ọ̀tọ̀ tí ò ní máa jẹ́ jòkó pẹ̀lú àwọn ilé ìbáyìí táwa máa jókòó tó ma bá wa ṣe tó ma fún wa ní fátúwàtúwa tó ma tó bá yìí ti yá ọ̀tọ̀ lọ́wọ́ jòkó pẹ̀lú àwọn ilé nǹkan tó pàtà rẹ̀ sọ̀kalẹ̀ náà nítorí ẹ̀ nínú suratul An'am ọlọ́wọ́ bá lílá sọ pé wala tatridi alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashi yuriduna wajhah ọlọ́wọ́ bá ní ìdánẹ́bí mẹ́sìn lé wọn dànú ẹ mẹ́lẹ̀ wọn dánú ẹ àwọn tó ẹ́sì pé yẹ̀dù ìrìnà rabbahum bilghadati wal ashi àwọn tí ń pè ọlọ́wọ̀n bá wọn bilghadati ní àárọ̀ wal ashi àti nírọ̀lẹ́ yuriduna wajha ó sì jásí pé èròǹgbà wọn tábí ń pè ọlọ́wọ̀n bá òun náà ni pé wọ́n ń ṣe nítorí tọ́lọ́wọ̀n bá wọ́n wá yọ̀ ọlọ́wọ̀n bá wọ́n wá ìyọ́nú ọlọ́run ọba ọba tó ní ojú tó rẹwà jùlọ ẹ ọba tó ní ojú tó lápẹ̀lẹ̀ jùlọ ẹ ọba tó ní ojú tó ṣe kéde òtọ́ gbangba jùlọ ẹ òun ọwá náà ọlọ́run ọba àríkà ọba tẹ̀lé ọgbọ́rọ̀ léwọ́n dànù níbi eléyìí báyìí ọlọ́run ọba àríkà tó wá pàdánù ìlàsẹ̀ yàtọ̀ púpọ̀ léwọ́n dànù ó tún wá gbọ́dọ̀ mọ́ ìjòkó pẹ̀lú àwọn yìí lọ́gbọ́dọ̀ mọ́ ìjòkó pẹ̀lú nítorí ẹ̀ nínú ẹgbàwákan wọ́n nígbàtí ọlọ́run tí ọlọ́run bá lẹ́gẹ́rá sọ ayà ìkàlẹ̀ fánàrí sallallahu alaihi wasallam àrẹ́gbẹ̀sí pé alhamdulillahi alladhi ja'ala bi ummati man umirtu an asbira nafsi ma'ahu mo dúpẹ́ fọ́lọ́wọ́ bá tó fi síwájú mọ̀ ní àwọn tó jẹ́ sí ọlọ́wọ́ bá jẹ́ lápá mẹ́lá jẹ́ kí mọ́ kóra jú pẹ̀lú wọn àwọn tọ́rọ ní kí mọ́ wà pẹ̀lú wọn àwọn èyí wọ́n wá ọlọ́wọ́ bá sì yọ́nú sí wọn nítorí ẹ̀ nínú hadithu ká tí imamu bukhari bá wá muslim gbà wá wà ní musulun náà wà bá musulun náà gbà wá anábi sallallahu alaihi wasallam sọ́wọ́n sọ́hábà pé ẹjẹ́ kí n kún yínlẹ̀ nípa ọmọ aljanna allah ukhbirakum bi ahli aljanna ṣe wà ní jẹ́ fún yínlẹ̀ ṣe ẹ̀ ní jẹ́ kí máa fún yínlẹ̀ nípa ọmọ aljanna Ànábì ní àwọn ọmọ aljanna tó ń fẹ́ fún inú ìròyìn pa wọn òun ẹni kó lù dọ̀yìn gbogbo ẹni tó bá ti jẹ́ ọ̀lẹ ọ̀lẹ tánà bí fún ìwọ̀n ìkéṣẹ́ pálápámọ́ síṣẹ́ o kéṣe pé wọ́n kí síṣẹ́ o kéṣe pé wọ́n jẹ́ lẹ́wọ́ àmọ́ wọ́n lẹ́ ilẹ̀ wọn ní wọn lówó lọ́wọ́ àwọn tí ò lówó lọ́wọ́ kúlù dọ̀yìn mútàbọ́ì táwọn arẹ́bìnrin nínú ìwáyà mi kódà àwọn wọ̀nyí mọ́ bá wá sẹ́nu ọ̀nà yí ẹ̀lẹ́ wọn dànù pé alubára àtàtọ̀ rẹ̀ ti ya kí ní wá ọ̀nà mi arẹ́bìnrin àwọn na nǹkan bá yóò ṣẹlẹ̀ wàlá yóò ṣẹlẹ̀ alẹ́bìnrin láwọn akọ̀sàmà àdàlọ́ tó bá búra fún yí pé nǹkan bá yóò ṣẹlẹ̀ ìlà àbárọ̀ ọlọ́run ó sì sọ fáwọn màlẹ́kà pé nǹkan tó ní yóò ṣẹlẹ̀ ẹjíkú ṣẹlẹ̀ ibi tí wọ́n bú ọlọ́run irú wọn láwọn èèyàn sọpá fojú jẹ́ pẹrẹwò àwọn aláìní kẹkẹ àwọn aláìjámọ̀ kẹkẹ àwọn tí ò ní kẹkẹ ń wáyé àwọn tó ẹ́ sí pé wọ́n níláàrí lójú àwọn èèyàn àwọn yóò máa fojú yẹpẹrẹ wọn kódà àwọn brothers àwọn sisters náà a ní pay attention sí àwọn èèyàn bẹ́ẹ̀ tọ́bá wá sí ìwà títàkì fún géèmù yóò tó láwọn olóòjẹ́ ilé nìsìn ó sì fi ó sì fi jókòó ní ìsinmi ó sì mọ̀ kó ní tó bá ti wá dé ń gbà mé ìdí kó máa kára mọ́ mọ́ tàfẹ́kọ́ tètè ló lé àti tẹ́lẹ̀ lọ àmọ́ ni yóò wà láì àtàwọn brọ́dà àtàwọn sísà kọ́nà ọ̀gá ẹni tí yíò ní nkẹ́kẹ́ tó bá lọ sọ́dọ̀ wọn oúnjẹ rẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ló gbèsè lọ́dọ̀ àmọ́ tó ẹgbẹ́ ìyàwó sí ìyàwó ẹ̀ èyí tàbí lọ́wọ́ wọ́n oúnjẹ ah, ẹni ebe ní rẹ̀ ní afúragàrí kan gàrí ó sì nílà márùn-ún kú bí i ẹ̀mí olówó omi ọ̀fẹ́ ma bọ́rọ̀ mi ẹgbẹ́ èmi náà ó sì rí àwọn ọmọra kí nínú olówó lọ́wọ́ tó dé ó sì gbóúnjẹ sọ́dá fún eléyìí ń ṣẹlẹ̀ tí ò dáni wàláhì lábí ẹlòmí tí rí ọlọ́run bá wọnú àwọn ilé anábíwá ní ẹjẹ́ kí n kún yí nìrò nípa àwọn ọmọ ẹ̀nà anábí ní kullu jawwazin adilin mustakbirin gbogbo èèyàn tó bá jẹ́ pé oníwà bú ni olórí kún fún èèyàn aláwùgbọ́ onígbèraga anábí láwọn ọmọ nánú tó àwọn ìwà lọ wípé kó lé wọn dànù tó bá ti lé wọn dànù tí wọ́n sí pẹ̀lú ẹ̀mọ́ àríwọ́n tó júwe wọn wípé àwọn ilé ìtasọ̀ wọn rùn yìí kó dànù ríwáyà kan ẹ̀yẹ́nàbùn ṣísní wọ́n sọ wípé òórùn ara Salman al-Farisi ní kò ní rabari púpọ̀ alẹ́gbẹ̀wò lè sọ́nà tókò tàwọn ilé ìyàwó rádá ẹ̀nà wọ́n náà wọ́n tókò tàwọn ilé ìwọ́n tó yẹ pé kìní mọ́ wá jókòó ti wá mọ́ jókòó ti wá káká kábìsí ọlára kó jókòó tàwọn ẹni yìí àwọn ẹni àpẹẹlẹ ọlọ́wà ní káàkiri pé wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashi ọlọ́wà ń pa nígbàtí pé wasbir nafsaka kí náà pè ní sọ́bùrù torípé wasbir amúrù nìyẹn ní káàkiri pé ní sọ́bùrù ìtẹ́ ní sọ́bùrù ní hapsun nafsi kíyàn kó ẹ̀mí ara ìyànró lórí kẹkẹrẹ sọ́bùrù wá kún sọ́nà mẹ́ta aláwọ̀kọ́ habsun nafsi ala ta'ati Allah ká kó ẹ̀mí ara wa dúó lórí ìtẹ̀lẹ́tọ́lọ́ọ̀bá ká mọ́ kó níbi ìtẹ̀lẹ́tọ́lọ́ọ̀bá gbogbo ìyẹn ti sọ búrú ní wà habsuha àìmà sí ẹ̀fìlá bákanáà kápò ẹ̀mí ara wa dúró kápòrò kápò ká ṣe sùúrù lórí àwọn nǹkan tó jẹ́ nǹkan ìwọ náà bá ká má débẹ̀ ẹlẹ́ẹ̀kẹta hapsuha ká kú ẹ̀mí wa dúó lórí kíni o lórí àwọn àwọn àkọjá àwọn kádàrá tí ń ṣẹlẹ̀ sí wa ká ṣe sùúrù lórí ẹ̀ ìran sọ́bùrù mẹ́ẹ̀ta ní náà nìyẹn eléyìí tó jájú nínú ọ̀nà sọ́bùrù

التي يجريها التي يجريها إما مما لا كسب للعباد فيه وإما مما يجريه يجريها الله على عين بعض العباد من الأذية والاعتداء كيف تسول الكلام في الله بالك لبا لوري كلام بالك لبا يكين تسول لوري nǹkan tó lọ́wọ́ bá lè gbáwọn ń gbé báyìí ọ̀nà méjì ló gbé sí alákọ̀ọ́kọ́ làwọn nǹkan tí wọ́n ń báyìí látọ̀rọ̀ náà bá tó ẹ́ pé kò sí ìlọ́wọ́ sí ọmọ ẹ̀dẹ́yàn bẹ́ kò sí nǹkankan tí kò ní kò sí ìkópa ọmọ ẹ̀dẹ́yàn bẹ́ ọlọ́wọ́ bá ló mú wá fún rẹ̀ agbọ̀rọ̀ ní ṣùgbù ẹgẹ́ bí kọ́nà fún ààrẹ kanyà ẹgẹ́ bí kọ́nà bá mọ́ fún yàn ẹgẹ́ bí kọ́nà bá ló sí ẹgẹ́ bí gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn kan tí ó dùn mọ́ tí máa ń ṣẹlẹ̀ sí wa káwá ṣe sùúrù lé lórí ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn nǹkan tí máa ń wá látọ̀dọ̀ àwọn ẹ̀dá tó ẹ́ pọ́lọ́wọ́ bá lẹ́jẹ́ lánà mú wá látorí ọwọ́ àwọn ẹ̀dá ẹgẹ́ bí ìnínilára àti tayọ àlàfíà ọlọ́wọ́ bá ní wàlá pọ̀lì kún bíbà nínú suratul An'am verse 23 kí bá gbàgbé wàlá pọ̀lì kún bíbà tí rusulun ilé láì ní sọ́bùrù lórí dáẹwà sọ́bùrú àlàkọ́ àti láàrin kò sí máa ṣe nínú ìyàn lára ìyànwà sí sọ́bùrú ìtàgbẹ̀ ìṣùgbù ni pé kíyàn ti ṣú kíyàn kóra yóò nìkan nǹkan tí ní lára tó sì máa sọ́lẹ̀ ẹ̀rí pé tó mẹ́rin bá ń bá ọkọ para jàyà tí ń jí àlẹ́ ọkọ tí nǹkan ọ̀dá fún wọn dáadáa tí nǹkan òun lọ dédé àwọn ẹwà sọ pé á ah, ó sì ṣe sùúrù pẹ̀lú ọkọ rẹ̀ púpọ̀ ẹgbẹ́ ìyẹ́tàgbẹ̀ ní sùúrù ni pé tó jí nǹkan ẹ̀yọ̀ sí ọgbọ́n ó sì wà pẹ̀lú ọkọ rẹ̀ ọlátẹ̀mára ìtàgbẹ̀ ní sùúrù náà pé in tí ò rọrùn ó sì má fílẹ̀ kan máa ṣe lọ so torí ẹ̀ lórí ẹ̀sìn ọlọ́ọ̀ba kò rọrùn

àdẹ́wọ̀ náà bá ló dé yíò nǹkan tọ́nà ọba ọ̀fẹ́ lílé yíò ní wà sí sùúrù ìwà ní délẹ̀ adẹ́lómi yóò ní ṣáhọ́wà àti súnmọ́bìnrin àwọn ẹ̀rí ní ìdẹ́jì lẹ́lẹ́gbẹ̀rẹ̀ ẹ̀dẹ́sì náà ń tọrọ ọ̀run ní Nàìjíríà kódà tí wọ́n mọ́ fi ṣe yẹn gẹn bọ́nà ọ̀bá sanú yẹn tí wọ́n mọ́ fi ṣe bá rí àtọ́kùnrin àtóbìnrin àmìyàn wá ṣe sùúrù lórí kí ìfì ní ṣe jìnlẹ́ tí ma fi jẹni tí ó ní kàpá àti pẹ́bẹ̀rẹ̀ tẹ́gbẹ́ sùúrù ló ṣe sùúrù ló ṣe tí ò fi ṣe nǹkan tọ́lọ̀ ọmọ ọ̀fẹ́ yẹn sọmọ nǹkan iná pè ní sùúrù kí wá náà pè ní sùúrù tẹ́rí lórí kọjàrá tí nǹkan bá báyà tí nǹkan bá báyà látọ̀lọ́ náà bá yọnú sí kó sì ṣe sùúrù lórí mọ́bara jẹ́ tó yẹ bá ní sí nítorí ẹ̀lú jẹ́ sí alẹ́bí sọmọ sọ pé àsọ́bùrú ẹ̀yìndàsọ́dì máa ti kúlà nígbà tí nǹkan ní sùúrù ni pé nígbà tí strike yẹ sọ́dì máa ti kúlà nǹkan yẹn bá tó bá strike ẹ nígbà àkọ́kọ́ báyìí tí nǹkan yẹ jú ọ tó wá ṣe sùúrù lórí ẹ kọmọ wí ìkú àrẹ́bí sọ rẹ̀ fóbìnrin tó bá lé kí sàárè tí ń sọ ah, mọ́ wá ọmọ àti ìwà àti fún mi ẹni kí ní ọ̀bá ní pẹ̀lẹ̀ lọ́kùnrin náà ìwé lè yà fẹ́ ajẹ́jẹ̀rẹ̀ sí wọ̀dẹ̀ wàjẹ́gbà arábì rọra pẹ̀lẹ́pẹ̀lẹ́ arábì rọra ẹgbí àjàrú ẹmí muhammad ẹmí òjísí ọlọ́ fọ́bá súnkún àwọn ẹ̀rí bẹ̀rẹ̀ èmi àbá alápájá èmi wọ́n ní ọjà ìgbẹ́ wàláì tó bá jẹ́ pé àwọn àbá àdájọ́ ẹgbẹ́ ah ọ̀sàgbàbò ọmọ rẹ̀ ló ọkọ rẹ̀ ó kú bàbá rẹ̀ ó kú ìwọ̀gbọ́ kú àwọn wòlíì lọ wíbọ̀ sí ó sì èsè wòlí ìwòlí èsù ní ọ̀ kí ló dìí ṣẹlẹ̀ sí ọ kò tó kú ọjàrọ kò tó kú ọpọ̀lẹ́nu ọwọ̀ arápá àwọn inú àgbà wọ́n lẹ́tí kọjá àjọ ìwò ní ọ̀bá rúrù séhù kìíní àwọn séhù kìíní ọ̀yá ti fi lọ́bẹ̀ wọn yóò rí bá ti wí wọn yóò rí bó alẹ́bíwá kú lẹ́gbẹ̀rẹ̀ gẹ́gẹ́ àwọn ìrọ́sọ anẹ́bì sallallahu alaihi wasallam ah sẹ́gbé ah, ah. ojú rẹ̀ sì dídí wọ́n wí mo dáre ọba lọ́bà nẹ́bì anẹ́bì anẹ́bì mẹ́fẹ́ anẹ́bì nílé yóò wúlò asọ́bùrú ẹ̀yìnlẹ̀ sọ́jùmọ́tí ó ti wí torí mẹ́rẹ̀ tẹ́wọ́ ti a ń tẹ́ sùúrù nẹ́ta lọ́wọ́ á tẹ́ sùúrù kọ́ kí lọ́wọ́

ó kọrùn kan mẹ́ta sínú du'ahu ibadah wa du'ahu mas'ala méjèèjì níbẹ̀ du'ahu ibadah ní pé ká máa ṣe du'a èyí tó pé àmà ìgbàlájá lórí àfin tó sì fọ́nà máa àbẹ̀rẹ̀ kan fún bí àgbẹ́sì tí a máa tukú subhanallah subhanallah subhanallah la ilaha illallah alhamdulillah gbogbo àwọn ilé du'a ni du'ahu mas'ala ni àmá ń ṣe dùwà ṣe bá ní sí dùwà àdú alákọ̀ọ́kọ́ ni ọlọ́wọ́ bá ní àwọn tí bá ń ṣe báyìí ìrànlẹ́bí ma kóra dúó pẹ̀lú wọn ẹlẹ́ẹ̀kejì dùwàáwù mẹ́sàlá kí a máa bẹ̀rẹ̀ ọmọ tọ́nà tí ń sẹ́bà ìfún ọwọ́ afẹ́ orí báyìí ohun afẹ́ sẹ́bà dùwàáwù náà àwọn tí bá ń sẹ́bà yìí náà dùwàáwù àwọn náà ẹlẹ́ẹ̀kẹta àwọn tí bá ń kírun dùwàáwù àwọn náà tó pé àsọ̀lá nípìlẹ̀ gẹ̀gẹ̀ nínú lọ́lọ́ àdúà ọlọ́run àríkà sọ pé ọsọ́bá nàbí sọ́lọ́ sọ́lá pé inú sọ́rọ̀tù táwà tí bàbá ìrọ̀ ní kún min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha wa tusalli alayhim inna salataka sakanun lahum ọlọ́run ànábì mú nínú dúkìá wọn mú nínú owó wọn sọ́dápọ̀ yẹni ìzàká tí wà fi sí àfọ̀mọ́ wọn wà á jìbí sàfọ̀mọ́ owó wọn anẹ́bí wá sí àdúwà fún wọn sí àdúwà tí ó jẹ́ pé inú ẹ̀kọ́ ẹ tí bá ń gba zaka pé yóò máa sàdúwà fún àwọn gba zaka lọ́wọ́ yóò máa sàdúwà fún anẹ́bí ọlọ́ọ̀bá ní wàsọ́lì àìlẹ́yìn sọ láàrọ̀ ọlọ́ọ̀bá àìlẹ́jọ́ sọ́mẹ̀ bí máa ná ṣe dùn àyà fún wọn tó ibà ní sí tẹ́ bá sì wo ẹni pé níbi sọ́rọ̀tún fásíhà tánké dùwáyà méjì yíwa bẹ̀ ọ̀fẹ́ padà sí dùwáyàwó ìbádá àti dùwáyàwó mẹ́sàlá tó rẹ̀ ẹ̀kọ́m dẹ́lẹ̀ tẹ́lẹ̀ ma fẹ́ tẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ náà èyí kí ọlọ́wọ́ bá jù ó ọkọ́ sí dùwáyàwó ìbádá náà tó tó sí dùwáyàwó mẹ́sàlá ẹ̀kọ́ tàrí kọ́lọ́dà nẹ́bì ẹ̀kọ́ wo sọ́rọ̀tún fásíhà dùwáyàwó ìbádà lọ́kọ́ sáájú ìlú àrùn mẹ́sára tó tẹ̀lẹ̀ alhamdulillahi rabbil alamin arrahmanir rahim مالك يوم الدين إياك نعبد وإياك نستعين gbogbo eléyìí dùwárùwẹ̀ ìbádà so ìbá ní sí akọ́kọ́ ti pẹ́pẹ́ fún sọ́dọ̀ ọlọ́run ọba náà síwájú kájúwá tọrọ nǹkan níbi tí dùwárù mọ́sára tí wá bẹ̀rẹ̀ ní ìdínà sẹ̀rọ̀ ọ̀tọ̀ ìlú nítorí ló jẹ́ pé ẹ̀kọ́ sọ́rọ̀tún fásíhà ìtí ń kó wa ní jùhá bí ẹ̀ tí ń sàdúwà bọ́ bá fẹ́ bẹ́ náà bá ẹ̀rí ànábì sọ́kọ̀ ọ̀sán sọ pé allahumma anta rabbi ọkọ̀ ti tà náà ọkọ̀ ti jù síwájú يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شأني كله ولا تكلني الى نفسي قربة عيني اتيكم قوة واجواء اتوا واجواء به انا دي وقصي الثناء وفضل الله انت كما اثنيت على نفسي وقصي الثناء síbà ní sí so àdájọ́ sọ pé ìwọ̀n ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ní ọmọdé tí máa kí ọlọ́run tí wọ́n ti dùn áhùn ìbádà lẹ́yìn ẹ̀yọ́ àti masala tó wọ́n náà tàbá fẹ́ bẹ̀rẹ̀ ọba nínú ẹ̀kọ́ ní kíkàkọ́ ti dùn áhùn ìbádà sáájú kàtò pẹ̀lú àwọn masala tí a bá lè bá wọn pẹ́ sọ́rọ̀tì fàtíà dùn áàrí nígbà tí a bá fẹ́ tàbá parí sọ́rọ̀tì fàtíà àwọn bẹ̀rẹ̀ ọba pẹ̀lú ìgbàjú àwọn ọlọ́wà náà títà bá débẹ̀ òun náà ní pé gbogbo àwọn ọ̀ràn wọ̀nyí dùwà ní jẹ́ ọlọ́wà ilẹ̀ ọ̀tọ́ rẹ̀ pé ìrànẹ́bì àwọn tí bá ń pè gbogbo àwọn nǹkan wọ̀nyí máa kóra dúró pẹ̀lú wọn máa tẹ́ sí orí pẹ̀lú wọn bilgadati wal ashi àwọn àsìkò méjì wá ní ọlọ́wọ́ bá lè kẹ́lásà lẹ́sà bí láì ṣẹ́rí ìdá ń fọ́n ìdíta dé yìí o ní dẹ̀lú àgbárùsọ́bá wal masa tàà máa ṣe ọlọ́run bá ní àwọn tí ń ṣe bíl gọ̀dáàt kí ló ń pè ní gọ̀dáàt algọ̀dáàtù òun náà ni ma bẹ́yìn alfajiri ìlà ìgbà tí alfajari bá yọ títí di ìgbà tó rán yọ tásfajari bá ti yọ báyìí títí di fọ́ fóòrùn tó yọ àwọn àsìkò tí ń bẹ láàrin wọn náà pè ní gọ̀dáàt ọlọ́run bá ní àwọn tí síwájú kóòrùn tó wọ̀ ṣe bá ní sí nínú ẹ̀ lámú ìṣá nínú ẹ̀ lámú àṣá ìṣá nìran alẹ́ àṣá lójú alẹ́ nínú títí gọ̀dá ẹmẹ́jẹ lọ rẹ̀ àwọn obìnrin sọ pé àlọ́pọ̀ jù náà nítàrẹ́fà yọ́ndẹ̀ ni pé àwọn àsìkò méjèèjì ẹ̀rí pásìkò táǹsì tá ń ṣe zikiru náà yẹn tá ma ń ṣe àgbárù sọ̀bá àti àjùmọ̀ká tó rẹ̀ jẹ́ sí àwọn àfáà ní wíwá wípé àgbárù sọ̀bá tàbá ti ṣe tó wọ́n bá ti yọ kásọ̀pọ̀ àgbárù mẹ́ta tàbá ń ṣe tó wọ́n bá ti wọ̀ kásọ̀pọ̀ tí bá nìkì tó pé ààyè mé méjèèjì yẹn náà ni àsìkò tá ń ṣe àgbárù sọ̀bá wà àgbárù mẹ́ta ọlọ́run bá sọ pé àwọn tí ń ṣe báyìí pẹ̀lú ìrìnlẹ̀ ọgbàmù mi gbọdá ti àwọn tó ń ṣe yìí ibi tá ti parí ẹ̀ náà ni pé yuriduna wajha in tó bí ń ṣe ọlọ́ọ̀bá ní nítorí ikhlasan lillahi ta'ala nítorí tọ́lọ́ọ̀bá ní jama'a nǹkan mẹ́rin ìgbẹ̀rẹ̀ kàtùrásí nǹkan tó ẹ̀ká fúra sí wípé ọlọ́ọ̀bá lè dé lágẹ́gẹ́ fún rẹ̀ ó jẹ́ ìpáwọn ilé ní ikhlas sẹ́gbẹ́ ọ̀tọ̀ ní kí ẹ̀mọ́ sọ́fẹ́ àmì ní ikhlas lórí tí mo ṣe ó èmi ò rán yẹn kọ́kọ́ ní mo gbọ́ èmi gbọ́ súnà ẹ̀bá bá kàní máa sọ́wọ́ èmi ń dé lórí súnà gẹ́ ohun ẹ̀bá ti ṣegé ní kàzí ni ìtàfàrẹ ni torí mi ò ń fi súnà tẹ́lẹ̀ àwọn olùsúnà lọ́rẹ́ tẹ̀mí kọ́nà kọ́ bá kéré tí ọmọ kékeré báyìí àwọn lọ́rẹ́ tẹ̀mí mọ̀ fún ní kẹ́dàdà sórí wọ́n bá jórí nílé àwọn àà táwọn náà ní kọ́ máa ṣe tẹ́sí ààrẹ tambio wala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa alam tara alladhina yuzakkuna anfusahum bal illahu yuzakki man yasha àwọn èyí kọ́ ni wọ́n sọ fáwọn ní ìsìlá ọlọ́run bá ló tó kó lọ wípé lùrì ìdúnà wájẹ̀ àti ọlọ́run bá gẹ́ lọ́pọ̀ wọn pé wọ́n à sí àkáàrù tó ń ṣe gbogbo ìbádà tó ń ṣe wọ́n à sí nítorí gẹ́gẹ́ jù pé torí èmi ọlọ́run bá nìkan wọ́lọ́rìn láàrí ipò tó ga lọ́run bá nìkan lẹ́gbẹ̀ẹ́ wọn sí lọ́run bá nìkan tó sọ̀dá kọ́yàn nítorí ìdájúkọ́ lọ́run bá ní àlùmọ́mínú almu'minu ni pé almusaddiqu ibada ọlọ́run ọba tó nígbàgbọ́ sí àwọn ẹrú ẹ̀ pé àwọn eléyìí tẹ̀ èmi ọlọ́run ọba gẹ́ gbàgbọ́ fún gbà gbọ́ èmi ọlọ́run ọba gẹ́ gbàgbọ́ pé wọ́n ní ìkìlá tẹ́ẹ̀kẹ́ tó bá sì nígbàgbọ́ sí ìkàní ọmọ jẹ́ múkmí báwo ìyẹn ti ń jẹ́ àlùmú bá ti ń jẹ́ múkmí ọlọ́run ọba náà jẹ́ àlùmú nínú ẹ̀rìkọ́ wà nínú nínú orúkọ náà ọba alìmọ́kùnrin alìmọ̀háìmìn àbí so látara báyìí àọ́dá bí pé ibi táà lọ́nfà ní àti dúró sínà ní pé yóò rí ìdúró náà wájẹ̀ ààrẹ ọlọ́run bá ní wọ́n ń ṣe eré ìbáyìí nítorí pé wọ́n ń wá ojú rí ọlọ́run bá nítorí pé wọ́n ń wá ọlọ́run bá torí tọ́lọ́run bá lọ́fẹ́ ṣe káàdù parí ẹ̀ ṣẹ́rí ọlọ́run bá lè gbá ń jí pé wọ́n rí pé téèyàn bá fẹ́ mọ́ wà pẹ̀lú àwọn èèyàn tání kọ́ mọ́ wà pẹ̀lú àwọn ẹni rí ọlọ́run ẹ̀páyà náà bá ẹ̀sì máa wà pẹ̀lú àwọn as-sadiqun ay as fi imanihim àwọn tó ẹkùn wọ́n ní imani rúrú as-sadiqun fi aqwalihim àwọn tó ẹkùn rúrú ní ọmọ jáde lórí lẹ́nu wọn as-sadiqun fi a'malihim àwọn tó ẹkùn iṣẹ́ wọn iṣẹ́ òdodo ni ọlọ́ọ̀bá ní kẹwàá wà pẹ̀lú wọn ọlọ́ọ̀bá tó wọ́n ń pa lẹ́bìn láti pé máa wà pẹ̀lú àwọn báyìí tí bá ní sí nítorí ẹ̀kan فإن القرين بالقرين يقتدي tó bá fẹ́ sẹ́sọ̀ rẹ̀ àwọn tó dáa àwọn tó jẹ́ nílé nìkọmọ bá sẹ́sà nìkọmọ bá rìn o torí pé alkọ̀rínù bí kọ̀rínì yẹ̀kù tẹ́lì èyàn tí yàmá ń bá rìn yẹ̀mọ́ tí àwọn èèyàn máa ṣàǹfààní níbi ìkójọpọ̀ pẹ̀lú wọn kọ́lọ̀ ọba kó yìí jẹ́kàwà náà ká máa kó jọ papọ̀ kọ́lọ̀ jẹ́kàwà náà ká lè máa wà pẹ̀lú àwọn ẹni eré torípé méjèèjì ni àwa náà gbọ́dọ̀ jẹ́ ní táwọn ọmọ súnmọ́ tó máa kó wọ pẹ̀lú wa tó sì máa sàǹfàní lára wa àwa náà sì tún gbọ́dọ̀ máa súnmọ́ àwọn ẹni eré táàmà ṣe kíní o